dáadáa. mi ní ní ìbéèrè tí máa ń sá. báwo. ẹ ẹ sọ kékeré náà àkọ́kọ́ ni pé lórí òkè ìgbóhùn so ní àwọn ìgbàgbọ́ rí bóyá níbẹ̀ kò sí microphone tí wọ́n á ní mẹ́nìkan dúró báyìí mẹ́nìkan dúró báyìí so ẹnìkan máa tẹ́lẹ̀ jẹ́ni bí báyìí ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ẹni ní òkè ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n so wọ́n máa ń wọ́n máa ń pè bẹ́ẹ̀ tí ìyẹn wọlé ìkejì sì ni pé ẹni tí ó jẹ́ pé kì ṣe mùsùlùmí so ó ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ọlọ́pẹ́ tí ó bá kú ìṣẹ̀lẹ̀ ó kú dànù ni ọkọ̀ tó kú gba Islam kí ni ó ṣẹlẹ̀ sí àwọn iṣẹ́ rẹ̀ tí ó ti ṣe ìkẹta ni pé ó ní kọ́ àṣẹ misconception kan tí sábà máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oṣùnà nísàlẹ̀ pé tó lè tí ì rí bí wọ́n sọ pé ẹ má sọ pé bẹ́ẹ̀ lọ kírun sọ pé bẹ́ẹ̀ lọ sí sọ́lá so ìkẹyìn ni pé sùjúdù tá máa ń ṣe tí a bá ṣe tí lórí ẹ̀ ṣé ìgbà tá a bá ti ṣe sùjúdù ẹ̀ta jókòó ṣáà tún àtàyà ṣe ni ṣùgbọ́n ìka ní pé ìròyìn pípé obìnrin ṣé tó bèrè bá débọ́tà gba àwọn ìyàwó tí ilé ọkùnrin àlè pẹ̀lú ẹgbẹ́ àárín ńlá kápẹ̀lú láàrin tó wà. wọ́n ti ìbéèrè alákọ̀ọ́kọ́ ti ẹ̀ sọ pé ẹnìkan dúró bí láti pè wọ́n kí n tó dáhùn rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ kí ni ìdí ṣé kò sí àyè wájú mọ́sálásí ni tí wọ́n lè pẹ̀rù níta àyàfi níbi ilẹ̀kùn mọ́sálásí. àyíwá àyíwá yìí. ó ní pé láti ilẹ̀ wá ẹ̀rọ pípé níwájú mọ́sálásí níta náà ti pè é pé àwọn mọ́sálásí ti tẹ́lẹ̀ wọ́n máa ń kọ́ mànára ibi tí wọ́n ti pè wọ́n kọ́ tí ó ga sókè torí pé kí ohun ó lè lọ sí ọ̀nà tó jìn so èèyàn kan ní ìgbẹ̀rún mi ò kárí bóyá èèyàn lè máa máa ṣe máa pín àwọn kẹ́lí máa èrò ọ̀gbà wàhálà tó bá pé èrò ń gbà wọn ó ní kí àwọn àtọ́ ń bẹ lápá bí kí wọ́n lè gbọ́ káwọn kan ń bẹ lápá bí kí wọ́n lè gbọ́ èyí ṣe tí wọ́n kó wá lọ síta láti wá ibìkan tó tó ga sódà tó rẹ̀ ó fi lọ jìnnà so mo rò wẹ́ẹ̀ tí ó dáa jù nìyẹn ìbéèrè ẹlẹ́kejì ni pé nígbà tí a sọ pé ẹnikẹ́ni tí ó bá kú láìjẹ́ pé ó gba la ilaha illallah gbogbo iṣẹ́ tó bá ṣe ní iṣẹ́ rẹ̀ lóòjọ́ gbélé àgbéyàmà á di ewu tí ó ti afẹ́fẹ́ ògbèrè ṣé ó lẹ̀sàn ní ayé tí ní ọ̀sán fún ọ bẹ́ẹ̀ ni tó tó tó rinlẹ̀ nínú súnà ní pé àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ọlọ́run bá ṣe fún wọn nílé ayé ó fi ń san àwọn iṣẹ́ míì tí wọ́n ṣe níṣẹ́ ládàá ó fi ń san fún wọn ni nígbà wọn afá àwọn ọmọ wọn ò gbé kẹlẹ ti sọ wá láti pé kẹlẹ pé ẹ má mọ wò pé báwọn àwọn tí wọn ò tí wọn kì í ṣe mùsùlùmí wọn lówó wọn lọ́lá wọn ní àwọn tí wọn ilé ayé lọ́wọ́ ọba ti ń san ẹ̀san tí wọn fún wọn so lọ́jọ́ gbèdé àkíyàmà lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá san ẹ̀san ti yín ẹ̀san tíjọ́ gbèdé àkíyàmà dẹ̀ ní ẹ̀san àtẹ̀ǹjẹ́ tani gbígbà. ẹni ìwé tó kó padà kó padà gbà sílámù kó tó kú pé ṣé àwọn ọmọ sí olórí tó wá ní ṣe ń gbà tí kì í ṣe mùsùlùmí ẹ̀ tí yóò lẹ́sàn lórí rẹ̀. yóò lẹ́sàn lórí ẹ̀ insha Allah torí pé àti islam yẹn tó kù máa ń pàpà ẹni pé islam máa ń kó wọn ti gbogbo nǹkan aburú èyí tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́wà sí islam ó ti dànù ṣùgbọ́n tó ti ṣe lórí àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́wà wà sọ̀rọ̀ ṣá. sí sọlá afẹ́ sí sọlá afẹ́ kírun. asọ́lá èdè ni asọ́lá èdè ni so ọlọ́run sì ọlọ́run kọ gbogbo àwọn èdè ilé ayé pátá bó ti wù lórí kódà kàtẹ́wàá rédè kan tó yẹ pé ah, àwọn méjì péré ni mùsùlùmí nù wọn tí wọ́n bá ní tí wọ́n fi lè máa pe wọ́n wọ́n fi máa lè máa pè ní ìrọ̀rùn tí wọ́n sì gbọ́ra wọn yẹ pé tá à ń sọ ni àsọdá àkọsí tó burú rẹ̀ torí pé mi ò mọ̀ bá èdè bíi wà ní Yorùbá tó lè túmọ̀ ẹ̀rùn kíkí so and then ṣé ìtumọ̀ tó wà nù ẹ̀rùn kíkí yẹn tó burú ni tí wọ́n fi ní àgbọ̀rọ̀ máa pè ní ẹ̀rùn kíkí torí pé bó tilẹ̀ jẹ́ pé mò ń gbọ́ ìrun ni mi ò mọ ìtumọ̀ rẹ̀ mo sábà pé ìrun yìí kí àsọ̀lá yìí ó ní yorùbá ń pè ní òun mo sì nítumọ̀ létí nínú ọkàn mi so kí ni tí ó burú rẹ̀ kò burú àtọ̀ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ gbà <laughs> oríṣiríṣi àwọn àwọn àbáṣà ló máa ń gbé àwọn èèyàn pé tàbí wọn fi sọdé wọn fáwọn èèyàn. سجود sahwi sí tàkìyẹ wẹ́n بادي tilẹ̀ and then kò sí èyí tó burú nínú méjèèjì kò sí èyí tó burú nínú méjèèjì torí pé ìyẹ́pẹ́ ẹnu tó wà ní pé gbogbo àwọn àdìs tó wà lórí sujudu sahwi ó ní pé sajada sajadatain fún masalama ó ṣe sájádà méjì ó wá ṣe sálámà kò dákọ ó tún wá tún àtàyè ṣe ìdínú tí àwọn àfáà tí wọ́n fi ní èèyàn tún ní ṣe àtàkìyà tó má àwọn àfáà míì tẹ́gbẹ̀lẹ́ gan bọ́ omi nù wọn ni tí wọ́n pé kọ̀bìlì ni kò ní ìdí àti ṣe àtàkìyà má kéèyàn ọ̀ka sálámà ṣùgbọ́n tó bá gbé bàdí ni torí pé kò sí tẹ̀sílíìmù yàkùlù bínà ṣáà bínà tàhíyà pé kò sí sálámà tó yẹ pé kò ní sí tàhíyà nù ẹ̀ torí pé ẹni tó ṣe bá kọ̀bìlì ó ti ṣe tàhíyà nù rẹ̀ bẹ́t ẹni tó kírun tán tó ṣe sùjúdù báàdì òun ò ṣe tàhíyà kankan wọ sùjúdù náà ló ṣe so àwọn tó sì ní gbogbo ẹ̀ náà ni àwọn ṣe tàhíyà tí wọ́n lérò ní pé lẹ́yìn ìgbà tí a bá síwájú sálámà tẹ́yà láti wá kò sí ètò burú rẹ̀ but after náà ni kéèyàn ogún lè tí nọ́ọ̀sì wà lórí ẹ̀ wípé yóò ṣe sùjúdù sáwò yóò wá ṣe sálámà so òun náà dẹ̀ ní tó ti bẹ́ẹ̀ náà òun náà kò sí ẹ̀rí tó lágbára yí pé kò sí táyà nínú ẹ̀ torí pé ẹni tó sọ̀rọ̀ ọkàn sọ̀rọ̀ àwọn gbòǹgbò ìtọ́fẹ́ sọ lọ́sọ̀ wípé ó ṣe eh, sùjúdù sáré ó sì ṣe sàlámù àwọn gbogbo tó fẹ́ sọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ tẹ̀híyà kò wá sí ẹ̀rí tó lágbára pé kò sí tẹ̀híyà nù rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀rí tó lágbára pé kò sí eh, tẹ̀híyà wà nù rẹ̀ ọgbà wà rẹ̀. obìnrin pé àwọn àpótí ìdè ìyá pẹ̀lú ó bèèrè pé àwọn àfáà tí ìdè jẹ́ ká ní mọ́sálásí àgbà wọn. ohun tá a sọ ni pé táwọn obìnrin bá fẹ́ kírun fúnra wọn wọ́n lè pè wọn láàrin ara wọn tó gbó ohun tó bá kí tọkùnrin bá ti wà nínú wọn ọkùnrin ló tọ́jú láti pè wọn torí pé tí àdẹ́bísà sálàm tó wá bá àdẹ́bísà obìnrin tí wọ́n bá àdẹ́bísà sálàm pé kí ó fò ní àyè kó wọn ṣe jẹ́mi nínú ilé o àrẹ́bí fún láṣẹ ó sì fún ní ẹjọ́ ọmọ bá pẹ̀lú so ọkùnrin dẹ̀ ni ẹ̀tì àwọn èèyàn ní kì í ṣe pé bóyá wọ́n ní àwọn nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àwọn ẹrú ń gbà náà so so tí ọkùnrin bá ti wà ọkùnrin ló tọ́jú gbogbo ọmọ ṣùgbọ́n tó wáyé pàwọn obìnrin wọn ó kírun fúnra wọn àwọn náà lè pẹ̀lú láàrin ara wọn kò sí ọkọ̀ ọba ìtì síwájú rẹ̀ ọkọ̀ tọ̀ tí ní àpọ̀ bọ́ọ̀sì náà níta bá fẹ́ sáà nípa bá ẹ̀kọ́ náà kọ́ ní asìlẹ̀ fún lásìlẹ̀ fún lásìlẹ̀ wọ́n ní àwùjọ ní ṣàbísí náà máa bẹ̀ àlọ́ àwọn ọ̀rọ̀ báwọn ìfowó ṣe. wẹ́ẹ̀ kò sí nǹkan kan tó wá lórí pé ó di dandan kẹ́yàn kọ́kọ́ ṣe Bismillah, síwájú kó tó ṣe ìkáàmà àbí síwájú kó tó pẹ̀lú bẹ́ẹ̀ sì ni kò sí nẹ́ẹ̀sì kankan tó wá lórí bẹ́ẹ̀ láti ṣe astagfirullah astagfirullah síwájú kó tó pẹ̀lú ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tí kì í bá ṣe pé bóyá ó ti fẹ́ di bídá àkàtàwọn èèyàn máa ṣe tó wọ́n pé bóyá ìrún pípẹ́ yẹn ò pé síwájú kéèyàn tó ṣe so tó dáa jù náà ni láti filẹ̀ kó má jẹ́ pé àwọn èèyàn wọ́n sọ di wàtò súnnà so n tó da jùlọ ṣùgbọ́n ó yá ètò máa ń ṣe ó fìlì pé òun fẹ́ ṣiṣẹ́ kan tí ó ní ládàpọ̀ ọkọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀run báyẹn tó fẹ́ ṣe ó build lórí pé gbogbo nǹkan pàtàkì táyé kéèyàn ọba ṣe téèyàn ṣe bisimilayi lórí ẹ̀ ohun tí ó yin jẹ ni so kò sí àwọn olùrẹ̀ tó bá gbé nǹkan báyìí ṣùgbọ́n tí ń gbàtí ọba wa di pé ó ti di táwọn èèyàn wọn ní pèrò máa àbí tó bá ṣe ah, astafurla so eléyìí náà fẹ́ jẹ́ bíi bídà ọlọ́wọ́ Question mi àkọ́kọ́ ó nípa ti láìláìlọ ti ẹ̀ṣọ́ àwọn sect kan wà lápẹ̀bẹ̀ pé concept láìláìlọ láti wọn níbi tí àwọn bá pariwo àwọn yóò tẹ̀wọ́n gba àwọn láìláìlọ láti láìláìlọ ṣé ìtumọ̀ tí láìláìlọ ní náà pẹ́ẹ̀pẹ́ pẹ́ẹ̀pẹ́ ìtúrọ láti láyà ilẹ̀ ọ̀pọ̀ ẹni pé kò sí ẹnì kankan tó tọ́ láti jọ́sìn fún àyàfi ọlọ́run ọba kí wá ní ìjọ́sìn yun anábìnrin alálàyé ẹ̀ kí ni ìjọ́sìn ọ̀hún anábì nìkan ni alálàyé rẹ̀ so ohun tí anábì sàásánà tó fi ilẹ̀ fún wa ó ní ìjọ́sìn gbogbo bàtà bá ti ṣe tí anábì sàásánà bá fi ilẹ̀ èèyàn ti jọ́sìn fún ọlọ́run ọba so ṣé ètò wọn ṣe wọn gbáyà yẹn tó wà nínú tí ànábì fi lẹ̀ tó bá wá wà ó ti dìjọsìn tí ò bá wà ó ti di àdáda <laughs> so eléyìí ni. ẹlẹ́kẹ̀ẹ́jì ṣé ẹ lè sọ ọmọ ní akaba. èèyàn ò lè sọ ọmọ ní akaba ọlọ́run ọba ni bàbá anẹ́bísà sálá ọ síwájú àti máa sọ ọmọ ní orúkọ tí àlùfáà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so pàápàá jùlọ ó kọni tí tó fẹ́ tó fẹ́ jọmọ́ àwọn eh, tí a a a tó jọmọ́ tó lọ́nà nìkan ṣoṣo. àti èèyàn bá ti wá sọ ọ̀gbọ́dún ní àwọn méjì gbọ́dún ọmọ ọmọ àgbà ọ̀kan tó kọ bàbá bàbá àgbà ọmọ ọmọ àgbà kí ni èèyàn lè. wọ́n lè wọ́n lè chẹ́ǹjẹ̀ kò sí ìyọ̀nù kankan kò sí ìyẹn ní pé látọ̀ ẹni òní lọ ó kọ̀ mi báyìí ni ti akpam ọtọ kúrò ní ìdí àti ìṣẹ̀lẹ̀ kan àyẹ̀rẹ̀kọ́ sẹ́ẹ̀rí kìí so nínú ẹyin àgbọ́sódì oníkàrò pé ó kọlà pẹ̀ran fún àpẹran fún ọkọ̀ so ẹni ọba pẹran tí ò ṣe tí ò sọ ọkọ̀ ọmọ rẹ̀ jọjọ pẹran kò sí tó mú ẹran rẹ̀ tọ́pa so ẹranko ni à ń pa àmì orúkọ kó náà para fún wọ́n kẹ̀jẹ́ pé nínú ọjọ́ náà àwọn sẹ́gbàǹgbà tí a ṣe òun náà ni ká pẹran ká sì sọ orúkọ ọmọ ẹgbẹ́ orúkọ ọmọ mi báyìí ni síwájú ká tó pẹran gan ni sọmọ wa ló kọ ọmọ wa rẹ. bẹ́ẹ̀ last question àwọn ṣíà ìgbéró tí wọ́n yàtọ̀ sí lọ́mọ yìí àwọn fi ṣẹ́ra táwọn ọ̀rẹ́ àdí ẹ̀rẹ́ ìyàwó àdí ọ̀sán sí so báwo ni wọ́n á ẹ̀sìn àyẹ̀wò kẹfì wà yíyàn sí wọ́n ti ń pọ̀ kápẹ́bẹ̀ lọ́gbà àwọn láti ń pọ̀ lówó tí wọ́n ní ti gbọ́ fún ọmọ wọn ní pé wọ́n ti ń pọ̀ lọ́tẹ̀ ni. tẹ́sẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àdádá tó ṣẹlẹ̀ nínú wọn ó ní àdádá pé kò sí kádàrá eléyìí náà ṣẹlẹ̀ láìgbà tí àwọn àwọn sàábà tó wà láyé nínú wọn ó ní àdádá pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe tó bá dẹ́ṣẹ̀ ó ti di kèfèrí gbogbo owó ẹ̀ṣẹ̀ wọn bá dá ẹni ọba ṣe ìsìnlẹ́yìn ó ti di kèfèrí ẹni ọba jalè ó ti di kèfèrí ẹni ọba parọ́ ó ti di kèfèrí gbogbo ilé náà àdáda náà ni so àwọn náà ìjọ aládàáda ni wọn gẹ́gẹ́ bí ìlọ ìjọ àwọn tí a mention sí wípé wọn gbáyà àwọn náà ìjọ kan ní ìjọ aládàáda ṣùgbọ́n àdáda àwọn kan ó lágbára ju ẹlòmíì lọ torí pé àwọn àdáda tá a wí náà wà ní kátìgórì ni wọn àdádáwà tó lè yọ̀yàn kó lu Islam pátápátá àdádáwà tó náà sì ní tó ẹ pé òun náà ipò rẹ̀ ní ipò kàbáyé ni àdádáwà tó ẹ pé ipò rẹ̀ ní ipò ẹsẹ̀ sàfáyé ni so ṣùgbọ́n gbogbo àdádá pátá gbogbo ẹ̀ ìsìnà ni gbogbo àdádá pátá ìsìnà ni gbogbo tí àdébísà àṣálà tí ọba ti mú wá àgbọ̀dọ̀ gbogbo inú ẹ̀sìn torí pé ìrún pípè kò sí Sayyidina Ali nígbà ní àsìkò anẹ́bísọ̀ ọ̀sánlẹ̀ ìdí tí Sayyidina Ali ó fi wá wọnú ìrún pípè ní àsìkò yìí a ní ìdí ẹ̀rí tẹ́rì bá wà tọ́ sókè lọ tí ọba wá sẹ́rì ká sọnù láwọn ṣùgbọ́n àwọn náà ìjọ dídà ni ṣùgbọ́n àwọn ní wọ́n burú jù àìsàn lára jù ní àsìkò yìí torí pé àwọn ni wọ́n ní owó àti spread ẹ̀sìn wọn ní gbogbo àwọn aládàáda torí pé àwọn ní dẹ́wúlà musamman tó yẹ pé àwọn kín àdáda àti wọn lẹ́yìn so ìdí nítorí pé àwọn ni wọ́n ní agbára jù ní lẹ́yìn àwọn àlùsùn náà.